أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أدفع دين يا الله ọlọ́wà tó jẹ́ kí yàtúrí ọjọ́ òní àtọ̀rọ̀ tí a ti dé fún àlébùwọ̀ ṣẹ́mẹ̀ tí ọlọ́wà kí ọkẹ́ tí ó jẹ́ ìṣàwọn ará ní àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo ìyẹ́wò tó jùlọ mọ́ ìsìláà tí ó fi jẹ́ ògbó ìdí fọ́lọ́ǹdé àjọ àdínú wọn nígbà wọn fi tẹ̀síìrì wọn fún àmọ́ lọ lórí gbólóhùn ọlọ́run bá àdìgbò láti sọ ní sọ́ọ̀tì pàtí àìpé ìjà kaná àbúdó wa ìjà kaná sàáyìn. èrè ọlọ́run nìkan ṣoṣo láàmú àti ìjọsìn fún ìwọ nìkan ṣoṣo ìlàmú wá ìrànlọ́wọ́ ẹ̀. àwa fẹ́ ọ̀rọ̀ lójú lórí ìtaàpẹ̀ ní àlè ìbàdàtul qalbiyya tẹ́fò ní agbọ́nrin ọgbọ̀n tá a sọ lórí àyà yìí ìpín oríṣiríṣi tó pín sí òun náà ni à ń ọ̀dọ̀ lórí ẹ̀ a ti sọ̀rọ̀ ń pa alákọ̀ọ́kọ́ tí í ṣe tawhid ìmọ̀lọ́nlọ́kan a ti sọ̀rọ̀ ń pa ẹlẹ́ẹ̀kejì tí ń ṣe yẹ́kọ́sọ́sọ́ ọ̀gbìn kọ́kọ́ tají sí nǹkan mèremère tí ọlọ́run bá ìlẹ́kẹ́ ọlátọ́dá kó fi túmọ̀ ọmọ ọlọ́run a ti sọ̀rọ̀ ń pa ẹlẹ́ẹ̀kẹta tí í àlàázímù ká ní ìpinnu ẹ̀mí lórí níta bá fẹ́ ṣe ó jẹ́ ìtẹ̀lé àìsọ̀rọ̀ náà ní orí ti ẹlẹ́ẹ̀kẹrin rẹ̀ tí í ṣe àlẹ́fíkírátù kéèyàn ọmọ ní ìrònú tó lórí àwọn ẹ̀dá lórí ẹlẹ́ẹ̀karùn-ún tí ṣe àlẹ́bàṣírà kéèyàn ní òye ọ̀rọ̀ òdodo ní gbogbo ìtòsí sọ fún wa ìtí ọ̀sẹ̀lẹ̀ ní bẹ́ẹ̀ náà sì ni atútùsọ̀ lórí ẹlẹ́ẹ̀kẹfà ta ní mẹ́tàlá kópọ̀ síbẹ̀ oná ní ta pè ní alkọ́sùdù wọ́sídìkùlì ìrádẹ́ ti wọ́lé kìfìlà amẹ́nubà lánàá kọjá pé àníyàn ó dúró lórí ìtẹ̀lé tọ́lọ́run yóò sì jẹ́ pé òdodo ni ìrádà wa èrò wa lórí títẹ̀lé tọ́lọ́ ọba àlekẹ́ ọlá yìí bẹ́ẹ̀ náà sì ni ìkìláàsì kọjá pé torí ọlọ́run nìkan ṣoṣo láti máa ṣe gbogbo ohun tá a bá ń ṣe lẹ́yìn ìgbà náà lọ síbi ẹlẹ́ẹ̀kẹ́ ìdè tí ìṣe àtàwakkul ala Allah ìgbáralé ọlọ́run ọba àlekẹ́ ọlá ní ìgbáralé ti òdodo àìsọ̀rọ̀ tọ́pọ̀ lórí ẹ̀ ipe ìgbáralé ọlọ́run kọ̀tàkó mímọ jẹ̀rọ̀mọ́ òkùnfà ṣùgbọ́n òkùnfà yẹn ní má jẹmú o kọjá yìí pé ọba ṣẹ̀ríà ọlọ́run ọba mu kọ̀tàkó rárá gbogbo ń tọ́ba ti ń jẹmọ́ yìí àgbọ̀dọ̀ mú ní òkùnfà bẹ́ẹ̀ náà haram ká máa bùkátà wá ń bẹ̀ ká máa ni mú ní òkùnfà àwọn òkùnfà tí ọ̀tọ́ rè so dúró ti ọlọ́run bó ṣe yẹ kí á dó tì í ọ̀rọ̀ wa tì í ọ̀rọ̀ tí ọlọ́run gángan onye wọ́n wá ń pè ní atahwid tó náà tó jẹ́ ìpele kan nínú ìpele iṣẹ́ tí ẹ̀mí máa ń ṣe kọjá pé ní tafwid fún ọlọ́run àti àti ó so kéèyàn ojú ọwọ́ rẹ̀ fún ọlọ́run

ọlọ́ọ̀bá òdodo òun àti tawakul àti tafwid ó súnmọ́ra wọn ṣùgbọ́n bá tí ẹbá bá kọkàn sọ́dọ̀ ọlọ́run yọ ọmọ pé tí ọlọ́ọ̀bá ti ń ṣe fún nǹkan tó dáa bẹ́ẹ̀ tó bá yọ ọmọ sílọ̀n pẹ̀lú fọkànbalẹ̀ nítọ́bá mú ogun lọ́wọ́ tí ó sì sí ìbùyẹ láti fi sin ọlọ́run pẹ̀lú ẹ̀ yọ ọmọ pé kò sí ewu láàrin wọn àtọ́lọ́ irú ẹ̀ náà ni al-jihadu fi sabilillah ó ti ní ìtumọ̀ táwọn onímọ̀ fún ó láti fi jihadu fi sabilillah láti fi jagun sójú ọ̀nà tọ́lọ́run torí pé orí ọlọ́run bẹ́ẹ̀ dáadáa ti ń bẹ́ẹ̀ dáadáa ìsìláàmù bẹ́ẹ̀ dáadáa mùsùlùmí bẹ́ẹ̀ dáadáa òjò bẹ́ẹ̀ kódà dáadáa àwọn káàbìrì gan bẹ́ẹ̀ torí pé tẹ́ẹ̀ bá gbógun tì wọ́n lọ́nà tó bá dáa tí wọ́n fi tẹ̀wá fún òfin tọ́lọ́run ìbàjẹ́ wọn mọ̀ sí lórí ilẹ̀ ìfọkàntán ọlọ́run bá àlékè ọlá lórí àfẹ́ rẹ̀ tí ń pa àti òfin rẹ̀ tó gbé kalẹ̀ o náà ni ọlọ́run fi àkàwé rẹ̀ fún wa níbi ìtàn ìyá Musa alayhi salatu wa salam náà ọba àlekẹ́ ọlá ní kọ́ sọ ọmọ rẹ̀ sínú odò kó gbé sínú àpótí kó gbé sínú ìgbé odò pẹ̀lú wípé yọ wà jásí dáadáa fún ó sì ṣe bẹ́ẹ̀ ó sì jásí dáadáa fún ọwọ́ adébí ọmọ tó ń bẹ̀rù pé fìràáhùn àbáwọn èèyàn rẹ̀ ọ̀pá fìràáhùn gangan ni ọwọ́ atọ́jú ẹ̀ ó tọ́jú ẹ̀ dàgbà ọlọ́run bá ti ń sọ fún wa nínú suratul Qasas ayà keje ń bẹ̀ yìí pé فإذا خفت عليه في اليم ولا تخافي ولا تحزني ìnárọ̀ dúró ilẹ̀ ikì wàjá ìlú òmìnà mùsùlùmí ọlọ́ni àwọ̀ ọlọ́run ìlàfíṣẹ́ ránṣẹ́ sí ìyá Músà a ní àrídé ìyí ìfẹ́ ọmọ rẹ̀ fún ní ọ̀nà ní Músà lè sọ́lá tẹ̀sọ́lá fàìdá ó ti yóò kó bá wọn náà tó tè lọ sọ bọ́bá kó bí mọ́ tọ́álì pé yíhe ìbèlè yẹmì nínú odò river nile ní ọlọ́jú sí wà látàkà fi wà látàkà ní lọ́bẹ̀rù wọ́n ti bánújẹ́ ẹ̀mú mi ní òdodo ẹ̀rù tí ọmọ bà ọ́ nínú ẹ̀mí tọ́mọ sá kijokijo ọ̀nà ògbé sílé ayé yìí nínú wàhálà olówó adé bá ọ̀ má bẹ̀rù má páyà ìnáró dùn ilé ìkì ọlọ́ọ̀bá alẹ́kẹ́ ọlá sọ pé ìnárá dùn ilé ìkì kíkàdà ọ̀rọ̀ lọ́wọ́nù ilé àwájẹ́ tí ó dá padà sí ọ̀dọ̀ rẹ wàjá ìlú hùmìnàl mọ́sẹ̀lì ọmọ tó ń àtiyọ́ àtiyọ́ dàgbà láyé yóò tó jẹ́ ànábì ọlọ́run yóò tó pé àwọn èèyàn sójú ọ̀nà tọ́lọ́run yóò tó borí Fáráò tọ́jú ọ̀tá fún àwọn ọmọ Israel látara síkọ̀bì ńlá ìfọ̀kànbalẹ̀ sọ́dọ̀ ọlọ́run pé bí nǹkan ìbá ti ẹ̀mù lógún lọ́wọ́ ọlọ́run lọ́pàṣẹ rẹ̀ kò sí bí ẹ ká mọ̀ sí ó sì ṣe ọlọ́run fi pè ọ̀gá sí dáadáa sí ipò síkọ̀ yẹ èèyàn gbọ́dọ̀ dé ipò rẹ̀ nípa pé kọ́fọ̀ kàbàlẹ̀ sí ọ̀dọ̀ ọlọ́run pátápátá yẹnyá pé ọlọ́run bá àlejò ọlá òun náà ni ọba tó tó fọkànbalẹ̀ sí lórí gbogbo àlàámọ̀lì pátápátá kọ́kàn rẹ̀ ọbalẹ̀ tí tí ó bu àmọ̀ pé ọlọ́run ọba ó ti ṣètò gbogbo nǹkan parí tí ò sí èméjì mbẹ. yọ wà bọ́ sí ìpele ẹlẹ́ẹ̀kẹsàn-án nínú iṣẹ́ mi iṣẹ́ ọkàn rẹ̀ òun náà ni sáà pé ní àlè ìsìn àánà kọjá yí pé

ẹnìkan ní ọmọ gbára lé lórí gbogbo àlámọ̀rí rẹ̀ ikú òun ló lè ṣe nǹkan fún òun ló lè kọ nǹkan fún ìtọ́lọ́ ń bá ń fẹ́ ilé ọmọ ṣẹlẹ̀ ìtí ọba fẹ́ kò ní ṣẹlẹ̀ ìtọ́lọ́ ń bá gbèrò dáadáa ro yí ọmọ ṣẹlẹ̀ sóhun ìtọ́wá fẹ́ sọ̀hún kó bẹnu aburú yí ọmọ bẹnu ọlọ́ọ̀bá ọ sọ̀rọ̀ fún wa nípa anábì Ibrahim alayhi salatu wassalam wípé inú àdúrà tó ṣe oní Rabbi ja'alni muqima ssalati wa min dhurriyyati Rabbana wa taqabbal du'a ìrẹ́ ọlọ́run náà nínú ọmọ àwọn ọlọ́run mọ́sà gba àmì. mi ara ìfọkànbalẹ̀ sí ọ̀dọ̀ ọlọ́run iná ló bí ilé tánàbí Ibrahim tó fi ń bẹ ọlọ́run fún ara rẹ̀ àti fún àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ ọgbà pé ọba tí ó gba àdúrà àwọn ní ṣùgbọ́n kò sí ń tàn pé ní òfin ibi àlìjàfá òun ni àwọn àbá nínú èdè lárọ́wọ́ àlìsá èèyàn ká ìdá àwọn bàbá wa mọ́ túmọ̀ sí àgọ̀ ìwú àgọ̀ ìwọ́ àgọ̀ wo ni kọ́ máa sọ tí ò sínú súnà ọlọ́run tí ò sínú súnà ọlọ́run kó níwọ̀ ọlọ́run ìní jẹun kankan oṣù fẹ́ kó dé yó oúnjẹ sì wà tó lè jẹ tọ́ọ̀bá sí tọ́ọ̀bá wà níbi tí ò sóúnjẹ ń bẹ̀ pẹ̀lú kíkọ̀ rẹ̀ sí ọlọ́run tó lè kó wọ ọlọ́run mẹ́jìlí ọpa mi níbi kó láàrin ọlọ́run sì gbàgbé rẹ̀ nígbà tí ò ṣùgbọ́n oúnjẹ ń bẹ ní súná ọlọ́run kọ́ jẹun wá nínú ọwọ́ ọlọ́run kankan kó jẹ́ kí n yó lọ ọgbà lónìí pẹ̀lú àdúrà ọlọ́run mo fẹ́ kí n bí ọmọ jẹ́ ọ̀bá súnmọ́ ọlọ́run ní sọ anábì Ibrahim alẹ́ sálátù ọ̀sálà tó wáyé pé lásìkò rẹ̀ tó sì mọ̀ pé ayé ò tí ìdópin pọ́fẹ́ parẹ́ lọ́wọ́ àríwọ̀ ọlọ́run gbogbo ọmọ mi pátá lójómọ gbẹ̀rùndó kò sí mú súnmọ́ ọlọ́run ọ̀rọ̀ ni wọ́n mi ń gòrè yíyà ti eré ọlọ́run inú àwọn àrọ́mọdọ́mọ mi jẹ́ ọmọ bẹ́nu wọn tí ọmọ gbẹ̀rùndó pátákọ̀ ọ̀gbàlè dùn ìyá ọlọ́run mọ́sà gbàdúrà mi o ọlọ́run sì gbàdúrà níbi Ibrahim aléṣọ́látọ̀ sọ́là nínú àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ náà ni àwọn lágbáwá wọ́n sì ń sin lọ́run títí di òní síbọ̀ yìí èyàn ọkọ̀ èsì ánà yìí tẹ́yìn ó ní yọ́ ọmọ ṣe títí tí ó fi lọ pàdé ọlọ́run ni ò ní fi gbà kankan fi ọlọ́run lẹ̀ láì wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ rẹ̀ torí ẹ̀ ló

lórí ìrántí rẹ wọ́n ṣokòrè àti mímọ dúpẹ́ fún ọ lára dídúpẹ́ fọ́lọ̀ ṣukúrù fọ́lọ̀ náà ní ìbáàdà wákọ́lé lómi ní ìbáàdìjà ṣẹ́kù ó kéré nínú ẹ̀dá ọlọ́run tó jẹ́ pé yíma fi ọlọ́run tó ṣe kó ṣe. aláhùnmá

nígbà tó bá ti wá jẹ́ pé èèyàn ń ṣe ìsìáánà yìí ọgbọ́dọ̀ mọ̀ pé ìsìáánà tó ń ṣe lórí ìbáadà yìí ọmọ ti lọ láíláí ni oríṣiríṣi wá láwọn èèyàn lórí ọ̀rọ̀ ìbáadà àti ìsìáánà ọ̀bẹ̀ndọ̀ àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó ṣe pé àti ìbáadà o àti ìsìáánà lórí ìbáadà o kò sí ìkẹ̀kẹ̀ náà ń délẹ̀ ọkàn kò gbọ́

àwọn ẹlẹ́ẹ̀kejì làwọn tó ṣe wípé àwọn yẹn wọ́n ń ṣe apáta nù ìbáadà ṣùgbọ́n wọ́n èyí máa tún wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run lórí ìbáadà yẹn àìwá ìrànlọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run lórí ìbáadà yẹn ó ti jẹ́ wọn ó di ẹni tó jọra wọn lójú kódà ó ti sọ wọ́n di káàkiri tọ́lọ̀ sọ ẹ̀ àwọn ará mìíràn nínú àwọn èèyàn wọ̀nyí lọ́jẹ́lẹ̀ kẹta àwọn máa ń wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run lórí ìbáadà ṣùgbọ́n ìbáadà ọ̀gbọ̀n èyí sí àwọn náà ojú kan náà ní ẹjá sí pẹ̀lú àwọn tó ṣáájú àwọn èèyàn tó ní pé wọn ò ní ṣe ìbáadà fọ́lọ́ ṣùgbọ́n lórí àlámọ̀rí nǹkan míì wọ́n mọ̀ wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run àwọn anyùn ìwé ilé fàṣìkò lẹ́mọ́ ẹ̀kọ́ tọ́lọ̀ láti kọ́ kùránì ni kí ó ní àdíkì ní ọ̀ráyè fún ṣùgbọ́n fẹ́ mọ́ ẹ̀xplọ́ìtì àǹfààní tí ń bẹ ń bẹ bí wọ́n bá ti rí ìtọ́jú àlámọ̀ ilé ayé wọn kan tí wọ́n fẹ́ kó dùn kọjá ó fi àfẹ́ ìdákun ẹ kan tọmọ mọ́tò wà ẹ bá wá kan tọmọ ń pa kan báyìí ẹ kan torí wọ́n fẹ́ ẹ̀xplọ́ìtì ìbẹ̀rù ọlọ́run ti ń fún un lórí wọn ti dẹ́lò ní ìwòyí tí ò níbẹ̀rù ọlọ́run tí wọn ò rí àǹfààní ẹ̀jẹ̀ lára so ńgbọ́ bá di àlámọ̀rí ìdílé ayé wọ́n fẹ́ mọ wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n tó bá di kí wọ́n ṣe lọ́n gangan wọn ò láti òfin yẹn àwọn yẹn láfẹ́ olórin sọ nínú dálíà ìpépásí ní ìdúníyàwó bàṣírí na ìdí mùtàgáfẹ́lẹ́ ní àǹdí nìyí mùtàbálídìí àrídìní ìdá máa sí ìmọ̀ kásìfà ń já òhú wá ìdá yóò mú ìdá òhú lámúyà ara di fáfíní ń bí dúníyàwó ọgbọ́n núgbọ́n lẹ́yìn nípa àlámọ̀ ilé ayé bàfírin òye ń bẹ fún náà pèdè tẹ́bá ní ọyẹ wọ́n ẹlùmí bá wò lè dàbí tiẹ̀ mọ́tàgáfẹ́lẹ́ ní àǹdì nìyí mọ́tàbálìdì wọ́n tó bá kàn rọlé ayé ọkọ̀nù fọ́ra nípa àlàámọ̀ rẹ̀ sí ní ẹni ọkàtà ayá mọ́lẹ́tù láti nínú ó sì ń kírun ní èsì tó gbọ́n ọdún ẹ̀fẹ́ tó àṣírí rẹ̀ nílẹ̀ bá ní ọkàtà ayá mọ́tàgáfẹ́lẹ́ ní àǹdì nìyí ọkọ̀nù fọ́ra nípa àlàámọ̀ rẹ̀ sí mọ́tàbálìdì orí ẹ̀ tó kú bàlídù ni ní tọ́dà bí tànẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam kẹ́kí lẹ́yìn ìgbà tó pé ogójì ọdún lọ́lọ́run tó wá sọ́jà ànábì ọlọ́run àwọn míì jùlọ lọ́jọ́ orí wọ́n gba ìsìláàmù wọ́n sì tọ́kọ́ kùránì wọ́n sì tọ́ha sórí àwọn míì súnmọ́ lọ́jọ́ orí bí àwọn abáfi omaru wọn ò tóṣù wọ́n súnmọ́ àtibẹ̀ náà àwọn náà gba ìsìláàmù nígbà tí wọ́n ìdàgbà rẹ tí òfin ní pé ọ mójútu tíra tíra ọlọ́run àti náà nígbà sálà àti kùránì yóò jẹ́ pé o ti ń kà díẹ̀ díẹ̀ ọmọ ni ní yóò tó bá fi àsìkò sí ọlọ́run náà ìpè wò sí àti ètò òun ara rẹ ipe ni lè ọlọ́run kọ́ sàánú o

lórí ìrántí rẹ jẹ́ ọrọ̀rùn fún mi mímọ̀ dúpẹ́ fún ọ jẹ́ ọrọ̀rùn fún mi bẹ́ẹ̀ náà ni ìbáàdà tó dáa tó rẹwà èyí ó ṣe dáadáa jẹ́ ọrọ̀rùn fún mi irú àwọn àyùn àwọn àyẹ ìbáàdà jákujáku àwọn oníwọ̀n máa ṣe nígbà tó lọ́wọ́ bá ti fún wọn lọ so àwọn tí wọ́n pè gidi iná làwọn ẹnì kẹrin wọ́n ń ṣe ìbáadà bó ṣe fún wọ́n ṣe wọ́n sì ṣe ìsìáànà bó ṣe fún wọ́n ṣe wọ́n máa ṣe ìbáadà fọ́lọ́ ó sì máa wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run bá àlèkè ọlá àwọn ẹni ọlájú àwọn náà ni wọ́n máa dórí mọ́ àjọ àti àmìbọ̀ sọ́lọ́lá àdòsọ́lá tó ní ká máa ṣe yìí àlàkásíà wọ̀lẹ̀kọ́ọ̀ ìtumọ̀ rẹ̀ súnmọ́ra wọn kéèyàn ó ní ọ̀wọ̀ fún ọlọ́run ó ní ìbẹ̀rù fún ọlọ́run ó ní kòròjìní fún ọlọ́run bá àlèkè ọlá lórí gbogbo àlámọ̀rí rẹ̀ àti lórí gbogbo àṣẹ ọlọ́run tí bá ti ń pa àti mọ́sí ọlọ́run eléyìí ìní ọ̀jẹ̀ kí ìbẹ̀rù ọlọ́run máa bẹ̀ fún yàn kí yóò sì máa rọ̀ fún ọlọ́run ọlọ́ọ̀bá àlèkíọ́lá ọ ń sọ fún wa nípa ṣe ìfọ́n inú sọ́ọ̀tọ̀ Al-Imran àyà 175 ọlọ́ni innama dhālikumu ash-shaytānu yukhawwifu awliyā'ahu falā takhāfūhum wa khāfūnī in kuntum mu'minīn ọlọ́ni èṣù gangan fúnra rẹ̀ ìmọ̀ ajẹ́rùgbà àwọn tí ó ní ayé rẹ̀ ọta tí ọ bàjẹ́ ẹnìkan ọ̀ta ológun ẹnìkan kọ̀bọ̀ bí ọ tó ní mọ́ tó ṣe mọ́ orí rẹ̀ ọ̀dàrú ìtítù ọmọ pè fáwọn ọmọ wọn wà sáré kí wọ́n dà mọ́ sí nǹkan ní ọlọ́run ọlọ́ni fún àti àtàwọn rẹ̀ mọ́bẹ̀rù wọn

ọ̀wọ̀ tó tó fún ọlọ́run ọ̀bọ̀ alẹ́ alékùá ọlọ́run bá alékẹ́ ọlá ìbùbù ọwọ́ rẹ̀ ní gbogbo sọ́mà àti ilẹ̀ jọ́ ìdàlẹ̀ kìyà ẹ̀ ń pè pé gbogbo sọ́mà àti ilẹ̀ yóò fi ṣe bùbù ọwọ́ níjọ́ ìdàlẹ̀ kìyà mà sí ọ̀yẹ́ ká máa bá ti wá jẹ́ pé ìpayà tó yẹ kó ṣe fọ́lọ́run

ni ó sì jẹ́ kí a lè kọ́wọ́ fún bí àìdá ní kọ̀kọ̀ àti gbangba èèyàn bẹ́ẹ̀bẹ̀ kò sí èèyàn bẹ́ẹ̀ a lè kọ́wọ́ fún fún bẹ́ẹ̀ ní tí ọ̀pọ̀lọpọ̀ òfin fi ń fè ní gbogbo àgbálẹ̀ ní gbogbo àgbálá ayé nìyẹn òfin táwọn ìjọba bá ṣe àwọn èèyàn ṣùgbọ́n tó bá jẹ́ pé ìbẹ̀rù ọlọ́run ló súnyàn débi kọjáwó kò bí àìdá ó sì mọ̀ pé ọlọ́run rí gbogbo àsìkò gbogbo orílẹ̀-èdè tí ó bá dá tí ó wuyì tí ó mú tí ó jẹ̀kó tí ó mú tí ó jẹ̀kó tí ó dá tí ó fẹsẹ̀ nílẹ̀ ó gbọ́dọ̀ so àwọn èèyàn pọ̀ mọ́ ẹ̀sìn ọlọ́run àti ìbẹ̀rù ọlọ́run ọkọ̀ rẹ̀ ọba lẹ̀ sójà rẹ̀ ní ìdí kọ́kọ̀ mọ́ ọlọ́run ti di sójà rẹ̀ ọlọ́run ti di ọlọ́pàá rẹ̀ ọlọ́run ti di EFCC rẹ̀ nígbà tí ò síyàn káàrù àwọn rẹ̀ káàtó àwọn rẹ̀ pọ̀mọ́ lọ́n iná lọ́pá gbogbo àwọn institutions yìí ẹ wà rí FCC àwọn tí wọ́n dálẹ̀ ní kò ní lọ mú ọ àwọn náà sì ń fa méjì òfin àwọn tí wọ́n lẹ́tẹ̀ lé àbáwọn tí wọ́n ń bí wọn sí àbáwọn tí wọ́n wà mọ́ ọmọ lọ mú káàkiri sí nǹkan rẹ̀ nù àwọn tí wọ́n ti kó Nàìjíríà lùdẹ́gbẹ́ wípé ọ̀fẹ́ sí stéètì kan tí wọ́n ti ní ìtẹ́ dálẹ̀ rẹ̀ ló ń dọrọ̀ ajé fún wọn ẹlòmí gbogbo stéètì kọ̀ọ̀kan ló ti nílẹ̀ abẹ́ ẹ̀gbọ́rí inú àwọn tí wọ́n ti mú nàìjíríà lójú àmì gbogbo sí stéètì kan tí ò ti nílẹ̀ ṣé iṣẹ́ ògùn rẹ̀ náà nù lórí ilé ayé tá a jọ wà ọdún mélòó ló ń bẹ ọlọ́run alágbàríkà lọ́lọ́run ìmọ̀lúwa ọ̀mọdé bíi pé ká gbàgbé pé iṣẹ́ ògùn rẹ̀ tí ìlú wa bá mọ́ tí wòye káàbòsì tí wòye jẹ́jẹ́ fún jalè ká àgbáríkọ ọlọ́run lọ́mọ pọ̀ lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n kọ́lọ́run bá lè kẹ́ lọ́kọ́ sànù wa bíyàn bá ṣe kówó òru jẹ sí bó bá ṣe pọ̀ sí bẹ́ẹ̀ náà ni yàrá ó ṣe pọ̀ wájú ọlọ́run sí torí àwọn tí wọ́n so mọ́ńjọ́ mi lálẹ́ kìí àrùn fáwọn ẹlẹ́tọ̀ọ́ mbẹ́ rẹpẹtẹ ni kọ́ jalè ẹnìkan kó gbé bílíọ̀nù lọ́dọ̀ rẹ̀ ọ ọ̀dá o ó lè jíjà náà lè ṣùgbọ́n tó bẹ́tà ju one billion ìlú tó bá jí lọ torí pé one billion ìlú tó bá jí èèyàn tó lẹ́kọ̀ọ́ tó ń bẹ rẹpẹtẹ ní gbogbo rẹ̀ ní ọlọ́ọ̀bà ìkẹlá yóò sì gbẹ̀sán rẹ̀ lálìkìyàmọ̀ ìbẹ̀rù ọlọ́run yìí ni ó jẹ́ ká ìbàjẹ́ níkọ̀kọ̀ àti gbangba bẹ́ẹ̀ náà sì ni ni ó jẹ́ ká ní àsàjẹ́ ni ó jẹ́ ká mọ wá ìrànlọ́wọ́ òdodo lọ́sọ́dọ̀ ọlọ́run bá àlìkẹ́ ọlá lẹ́yìn eléyìí <clears throat> ó láwá gbégbésẹ̀ lọ síbi ìpele ẹlẹ́ẹ̀kọkànlá lọ́jọ́ sí oláwà fi bẹ̀rẹ̀ lọ́dún yìí ìpele mẹ́wàá iná ní tá a ti sọ síwájú nínú àlẹ̀ ìbàdátù kọlùbíyà ìpele ẹlẹ́ẹ̀kọkànlá tọ́ẹ̀kọ́ náà lábẹ́ fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lọ́dún yìí o náà ní tá a pè ní àrọ̀já ìrọ̀kan ọlọ́ọ̀bà àlèkè ọlá akẹnubọ̀lì sí ṣùgbọ́n àbádé ibi tó yẹ kábádé àtúnwá fi bẹ̀rẹ̀ lórí ẹ̀ padà ìfíńjẹ́ àrọ̀já ìrànkan ọlọ́run ìṣojú kòkòrò sọ́dọ̀ ọlọ́run ìní àgbè ilẹ̀ lọ́dọ̀ ọlọ́run hope láwọn èkó ń pè ní hope téèyàn ní òkú nùgá kó ní sí ọlọ́run ọba àlejò ọlá ní ọlọ́rẹ ni. Ọlọ́rẹ̀ ni téèyàn bá kan ọlọ́rẹ tó nítumọ̀ nínú ẹ̀dá èèyàn mọ̀ pé yá ẹ̀ ọlọ́rẹ lélẹ̀ arábìnrin kan wá sí ájì kọ́lọ̀ kó ṣe ọ̀pọ̀lọpọ̀ dáadáa fún àti gbogbo wa náà àgbà alálejò ọwọ́ ajé nàìjíríà padà lọ́dún náà àsìkò tẹ́mi ní ọdídé gẹ́gẹ́ bí student mo wá lọ kí àdìmọ̀ nǹkan já lọ sábà ń sọ́gbẹ̀ẹ́ báyà kí ètò sáìdì ìṣọ́bù ẹ̀ wà lọ́nà àgbájé àlàájẹ kú ní tó yẹ pẹ̀lẹ́ nǹkan kan inú ẹ̀dùn pọ̀ bí ṣe ń rí nǹkan kan ọ̀kan nínú igbá rẹ̀ ni nítorí rí kalẹ̀ tó ti kọjá tó lè pé kóhùn òfin náà lọ́ba àgbì ọba tó ń kọ́ mọ́ tó lọ ra saka wá nígbà tó ra saka tó tó tún dì ó tún wá rí pé ó kọjá tí mo lè <laughs> tẹ́rí pé ọrẹ lánàá ẹ̀hẹ́n inú òtú ọrẹ tọ́lọ́m alìsìm ṣáàrù kí ní èèyàn máa dùn dìjú dé ń gbà fọ́dí là pé ọrẹ ń bẹ lọ́dọ̀ ọlọ́run tí máa ta ìdá rẹ̀ tó kọjá tó mẹ́dé ọlọ́run ọlọ́run bá lè jọlá ó ṣe orí tọ́pọ̀ kalẹ̀ tí ò ní bùkátà sí òjò tí ń rọ̀ sọ́lọ̀ ní rọ̀ fún ni kókó tí ń wù lórí ilẹ̀ sọ́lọ̀ ní wù fún àti èso bẹ̀ àwọn dábà tí ń rìn lórí ilẹ̀ tàbí tàbà ní sọ́lọ̀ ní ọ́njàbà ní ẹ̀ àwọn àlùmọ́nì ilẹ̀ tọ́sẹ́ pé a ti ń wà wà wà wà àwọn bàbá wa náà wà àwọn òtù kó lórí ẹgbẹ̀ táyé ọba dé parí àwọn yóò tún mọ́ wà wà wà sọ́lọ̀ la ń wúlò fún à ń wa epo rọ̀bì àìsàn fi bàmí oúnjẹ jẹ àwọn ti ń já bàmí ẹ lọ àwọn kan wọ́n jẹ owó rẹ̀ rẹpẹtẹ wọ́n rò pé yọ ọ̀sán kò tó tán ìsọ̀rí mi tó dé àwọn náà tó ń jẹ tiwọn kò tó tán bẹ́ẹ̀ ọlọ́ni máa ń dákùn ya ń fàjù wọ́n máa ń dálà ìdáfẹ́ tí ń bẹ lọ́dọ̀ ẹ̀yìn ní máa tán orí tí ń bẹ lọ́dọ̀ orí tí ni bí nǹkan bá hàn rẹ̀ ní nǹkan tó rò kó lè ṣe fún ọ ní dáadáa tọ́wọ́ ọ

bẹ́ẹ̀ náà ni ìwọ nìkan ṣoṣo iná ni a mọ̀ wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ nígbàtí èèyàn ti fọkàn sọ́dọ̀ ọlọ́run iná ni ìrìn èèyàn ó fi dá lórí yèèpẹ̀ yìí kò ní máa wá tí ọ̀sọ̀nù kọ́ máa wá nǹkan kọ́ máa kí béèyàn bá ti wá jẹ́ pé ó fi ọkàn rẹ̀ sọ́dọ̀ ọlọ́run ìwòye méjì ni ọmọ ọbẹ̀ fún ìwòye alákọ̀ọ́kọ́ yọ mọ wòye sí ẹ̀mí ara rẹ̀ àti àléébù tí ń bẹ fún òun àti aburú tí ń bẹ ń bi iṣẹ́ tó ń ṣe ìyí ní ọwọ́ ajẹ́kọ́ wá ní ìbẹ̀rù tọ́lọ́run lórí ọlọ́run ní ìmọ̀mọ́ ibi tí ọgbọ́dọ̀ jọra rẹ lójú pẹ̀lú anything tó bá ti fún ẹ̀dá ọlọ́run kankan ọmọ bí fún mi ní ìmọ̀tí ìfàmì ńlá èyí ò ṣe nínú rọra ọlọ́run nínú dẹ̀kun ọlọ́run tọ́lọ́run bá ṣe fún ọ

kọ náwó fọ́mọ rẹ̀ ìtọ́lẹ́tọ̀ kọ náwó fáyà rẹ̀ ìtọ́lẹ́tọ̀ kọ ná ọlọ́ọ̀bùnmọ̀ dárí àjìdì wá sọ́dọ̀ rẹ̀ nì tọ́ bá ti ṣe ojúṣe yẹn yọ́ mọ́ fún ni bí ọba tí bí ọba tí bí ọba tí ìdílé lọ́dọ̀ ìyàwó rẹ̀ kí àwọn ojúlé ńlá jẹ́ ní kó ṣe ń jẹ kò ní jẹ kò ló jẹ tí ó jẹ kìí sojú pé yọ́ bọ̀ bẹ́ẹ̀ lẹ̀ sí jẹun tíyàwó rẹ̀ jẹ́ fóun lọ́náwó sí

láwọn ọkọ̀ mi o ọlọ́mọ́sàlámọ́rí ti abẹ́ o nígbàtí ọba ti rí bẹ́ẹ̀ tó ní àgbèrè sọ́dọ̀ ọlọ́run tó ní ìrànkà sọ́dọ̀ ọlọ́run ó jẹ́ wípé pẹ̀lú ìrànkà yẹn ọmọ wípé kí bí rẹ̀ àti rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ìwòye sí kejì ni pé yọ́ wá sí ojú kànnà àánú ọlọ́run yọ́ wá sí ilẹ̀ fún ọ lókò òfin ìrìnà rí pé ah, àánú ọlọ́run bẹ́ẹ̀ bí àwọn míì sọ wípé ìfi ń jẹ́rọ ọjà òun náà ní kéèyàn máa wòye sí pé àánú ọlọ́run tó gbáàyè ni ọ̀sẹ̀ tí ì ṣe fún bọ́ ọba parọ́ tó náà bá jalè kò tún ẹ̀kọ́ lọ́wọ́ mọ́sàánú rẹ̀ bóun ṣe sìnà kò ní kọ́ mọ́sàánú rẹ̀ bóun mutí kò ní ọmọ́sàánú rẹ̀ ṣùgbọ́n o ọlọ́ni inna nastadrijuhum min haythu la ya'lamun wa umli lahum inna kaydi matin ọlọ́lá máa dé àwọn káàbì àwọn ẹlẹ́kẹ̀ àwọn jẹun lẹ́kẹ̀ẹ́ mi lọ́nà tí wọ́n sáàgbà mú ọdún òní bọ́m̀bẹ̀ ọlọ́mọ sí orí ẹ̀jẹ̀ fún wa o

ọlọ́run wá fẹ́ràn rẹ̀ kọ̀fẹ́ kọ́ dá nígbà tó ti wá dá mọ́ ọlọ́run wá kọ́ yọ kan lẹ̀ fún tí tóbi fún mímí ní òdodo nígbà tí ní ìran kan ọlọ́run iná àní ọjà ọba yóò fi òun sínú ẹ̀ ó ní ìbẹ̀rù ọlọ́run àti ìrànkan ọlọ́run méjèèjì dọ́rin pọ̀ ni o bẹ̀rù ọlọ́run pọ̀ kọ mọ́ wà ní àgbèlè pé ọlọ́run ó rẹ̀ ó sì gbọ́dọ̀ fọ lórí àánú ọlọ́run pọ̀ kọ fi tọ́ọ̀bá tí ọbẹ̀ ìwà ń bọ̀ ọkọ̀ jù o ní lè rínà rí àánú ọlọ́run bó sì fẹ̀ afá wá sọ wípé bí ẹyẹ tó ni ìyẹ́ méjì ni ìkẹ́ńbẹ̀ yẹn bá ìbẹ̀rù ọlọ́run ìkejì ni rọ̀jáhù ìmọ̀ràn kàpẹ́ ọlọ́run sì tún sí dáadáa lọ balance ṣùgbọ́n tó bá wà ní bákan náà balance lójú sánmà bẹ́ẹ̀ náà ni mú mi ní òdodo tí ó fi bálásì nìyẹn tó bá ti lè jẹ́ ipé ìbẹ̀rù pọ̀ wàhálà ni tí ìrànkàn bá pọ̀ jù wàhálà ni lọ́lọ́ fi sọ̀rọ̀ fún wa tí ń tawá lólogó ń fún wa ń tàmà ó sì tó ń kìlọ̀ fún wa inú Suratul Hujur eh sorry Suratul Hijr inú Suratul Hijr ya 49 àti 50 ọlọ́wọ́ bá sọ pé nà bí ìbáàdì anni ana al-ghafuru rahim wa anna adhabi huwa al-adhabu òjíṣẹ́ ọlọ́run fún àwọn ẹ̀dá dájúdájú ana aláforíjì fún ẹ̀dá ni arọ́hìmù aláàánú mo jẹ́ wà ní àdáàbí ìsọ fún wọn wípé ìyá mi wà láàdá olójúlówó ìyà jẹ́ ẹlẹ́ta ìlérò kò sẹ́ni lè fi irú ẹ̀gbẹ̀yàn láyé lọ́nà fi sọ́nù ya fi wájẹ́ kò lè jannati ayà tó sáájú ẹ̀kí lọ ajá tó sáájú ẹ̀kí mọ́ká ẹ̀hẹ́ rárá ìtọ́sáájú ẹ̀ ìdáàdù kátẹ̀lá àrùdùdà káńdàkà wàjá arọ́gbùkà wà lùmọ́lá sọ́fà wàjí ayáwó mọ́ ìdí ìlú jahannà yáwó mọ́ ìdí yàtàdà káwọlé ìrìsáàmù وأن له ذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد فيومئذ إجو عبد القيامة لا يعذب عذابه أحد kò sẹ́nìkan tó lè fi rú ìyàtọ̀ lóhun fi dẹ̀ ẹ̀dá tó lè fi dẹ́ bí yàrá ti lọ kọ́ jùtù láyé tí wọ́n jú tí wọ́n jú yàn tí wọ́n la ibi tí wọ́n fi yàn bẹ́ẹ̀ tí wọ́n wá fi sọ́ọ̀ tí wọ́n fi rẹ́ yàn kò tó náà fi jẹ ọmọ adama tó bá náà dà kí dáná tó yàn kó jóná kó kò tó náà fi jẹ ọmọ nígbà tó bá dé nìkan ẹ̀mí rẹ̀ ti kí ni ẹ̀mí rẹ̀ ti bọ̀ wà máa lè jóre sí ìlú méjì tí ìdá ò ilé orin alágbáwá nígbà yẹn bá ti kú tán wá máa bí nǹkan máa sá lọ́gbẹ́ ọ̀kan bí àjẹrà rẹ̀ kò lè mọ nǹkan kan ń tiẹ̀ nígbà bá ti kú ó sì ń jóná lọ ọmọ nǹkan mọ́ àbí àbí ya tọ́lọ̀ kò sí pé ó jóná de rú kò sí pé gíní kò sí ọlọ́run sọ pé fáyidà kúlámà nábìjà ti jòló ogbó ohun kúlámà nábìjà ti jòló ogbó ohun bàdálínà ohun jòló dáńkẹ́rà jòló dèrú àtàyọ̀ òkú láàdá ọlọ́run ní kú gbogbo àti awọ wọn bá ti tè nábìjà ti lùjú jù nìyẹn nùdúùdù ní èdè lágbáwá wọn a máa lò fún èso tó bá pọ́n lórí igi àbí tó pọ́n lẹ̀ ẹran tẹ́ ẹ bá bọ̀ tó ti tó jẹ tó ti sè wọn a máa lo nùdúùdù fún ẹ sọ pé nàbàjá ó ti tó jẹ báyìí ó ti sè jiná ọlọ́ni kò lámà ánádìjà ti jó lójú òun nígbà owó tí awọ ara wọn tó bá ti sè dáadáa bàdálínà òun dúdú dáńgẹ̀ẹ́ra bí ẹ̀gbọ̀n kò lágbáá ọlọ́ni àtùwà mú àwọ̀ míì àwà àfi jìrọ èyí tí ń bẹ fún wọn fún olùbàmọ́ tọ́yàwó òṣèlú ọlọ́mọ ti alẹ́ nìna ò ọlọ́run tó tọ́ pé fàyà ọmọ ìdèn láàáyó àgbébò àdáàbáhú àhàdùn wà láàáyó fíkù wáṣàápáhú àhàdùn ìyàtọ̀ lọ́wọ́ bá tí ó fi ọmọ ọmọ kò sí ẹ̀dá kankan tó lè fi rú ẹ̀ tó lè fi jẹ ẹ̀yàn bẹ́ẹ̀ náà ni sẹ́kẹ́sẹ́kẹ́ tọ́nà ọba tí ó fi dè wọ́n níjọ́ ìdàlì kìyàmà ọ̀sẹ́ nìkan tó lè sorú ẹ̀ nínú ilé ayé tí túmọ̀ sí pé àlèkè ọlá ọba tó tóbi tó gbọngbọ́n ni ọgbọ́dọ̀ jẹ́ wípé èèyàn ọmọ ẹran kan ọlọ́run ipé yọ́ sàánú yọ́ sàmójúkú yóò sì máa sin lọ́run yóò máa sẹ́ẹ̀tì yóò sì máa bẹ̀rù ìyá ọlọ́run ìyà tó ṣe kó ń lójú lówó ìyà ẹ̀dá kan lè fi rú ẹ̀jẹ̀ yẹ̀ láyè ọlọ́run wá kó méjèèjì kan nu áyà yìí nínú sóràtẹ̀lẹ̀ hijab ta sọ 49 àti 50 ọlọ́run nínú bèé ìbádi anì anàlùgáfowóró rọ̀hí ọlọ́run bá sọ pé náà bèé ìbádi anì anàlùgà fòrò rọ̀hí sọ fún àwọn ẹrúsìn mi ta ni ẹrúsìn ọlọ́run bí ẹrúsìn ọlọ́run tó jẹ́ múmi ní òdodo kó sínú ẹ̀ àwọn náà tó wá pé méjì ẹrúsìn ọlọ́run tí ń sáfẹ́fẹ́ ọlọ́run àti sẹ́ẹ̀sì ọlọ́run náà lọ yẹ kéèyàn máa tẹ̀ márùn rẹ̀ jágere àbí yọ orúkọ̀gbọ́ bẹ́ẹ̀ àbí àwẹ̀ tí ìgbà ẹ̀kọ̀ fúrúfúrú tàbí yọ́ lọ jẹun mú lé láìsí pé nǹkan kan sí àbí àbòsí oríṣiríṣi òfófó tẹ̀m̀bẹ̀lẹ̀ fún gbogbo ẹni máa ń pọ̀ mọ́ra wọn náà wà nù sọ yìí ẹni tí ó sì sí ọjọ́ yahudiya ni ọjọ́ nasaraniya ni ọjọ́ wasaniya ni ọjọ́ ni ó náà wà bẹ́ẹ̀ ọlọ́nínà bí ìbáàdì àní sọ fún àwọn ẹrúṣẹ́ ilé pípé máa forí ìdí ẹ̀dá

ìwọ gan lọ́rá ìtìlẹ̀ mọ́ wàá wo bó ṣe sọ àbí ẹ̀tọ́ sọ mọ́ wo ẹ̀tọ́ sọ ìtọ́ sọ nìkan wò òjì ọlọ́run sọ pé mọ́ sáà tún bì ńlá ìwà àtò ẹbá fọ́lọ́m̀bẹ yìí pé ẹbọ́ ní ìgbẹ́dẹ́ ti ní ẹbọ́n ẹmọ́wò ti tí ẹ̀ ẹmọ́wò bó ti sọ ẹwọ́ òkú bọ́yá ń parọ́ bóyá òjò ló gbé wá tẹ̀bánilágbára ẹ̀fún nítorí kíni kìí ṣe nítorí sí ẹ nítorí ẹ tó dákọ̀ ẹni tí gbogbo wa ń ṣe àgbéèlé pé àlọ́ bá tí ó sì ṣe dáadáa fún wa ọlọ́run bá alikẹ́ ọlá olóòní alìjọ̀fún ọba tí máa sàmójúkò fún ẹ̀dá arrohim ọba aláàánú ọlọ́run sàmójúkò fún wa kò sí ọ̀pọ̀lọpọ̀ àánú fún wa o ti ṣe fún wa nínú àánú ọlọ́njọ́ gbèrú sí o ọlọ́njọ́ pọ̀ sí o wọ́n dájú o وأن عذابي هو العذاب الأليم ما وافق شرحمه الله في فجو àti mọ́ ti fẹ́ra ọlọ́run kó fi wá gbàgbéra kọmọ wá dẹ́sẹ̀ lọ ẹgbà mi náà ti lẹ́sẹ̀ náà gà ọlọ́run gà mú sọ. àjàjà tí wọ́n bá ti ajé àwọn olóko àfa àbá àfa ni ká pè wọ́n ni olóko àfa ni ẹjẹ́ á pè wọ́n àfa àlẹ́jẹ̀ wọ́n lẹ́sùn tẹ bá ti rí tẹ gbọ́rọ̀ rẹ̀ ẹ̀sùn lékún bẹ̀rù ọlọ́run látara ẹ̀ tí bá ń ṣiṣẹ́ ẹ̀sùn lékún bẹ̀rù ọlọ́run látara rẹ̀ àwọn ènìyàn làpò òdodo ṣùgbọ́n àwọn olóko afá àkọlọ jàrà á ti ń pè láàbà ìkànnì àwọn tí wọ́n pè àwọn láàbà wọ́n bá tún borí èèyàn lórí lọ́wọ́ rẹ̀ lọ́nà àyégún àbẹ́ ẹ̀gbọ́n ní oṣù gbaná the same person wọ́n tún bá ilé ìkejì tí wọ́n tó wá tún lọ gbé lọ sáyọ ṣé àbá náà nù nínú ẹ̀ tí wọ́n àlámọ̀ rẹ̀ ti ẹgbẹ́ nkan rí ẹgbẹ́ nǹkan lánà fọ́lọ̀nkọ́ sànúwà láfisọ́ pé àfà iná lẹ́ntọ́ àìgbà afẹ́ẹ̀sìn náà lè àfà sọ́yẹ́ pé ìbẹ̀rù ọlọ́run yìí ó tún mọ lékún tí ẹ̀ bá kan torí ìdákan yẹn nínú ìṣesí àwọn kèfèrí bẹ́ẹ̀ náà sì ni ká máa wá ràn kan tí ò lè ṣeé ṣe kìí ṣe nǹkan rí bí ó ti máa tẹ̀lẹ̀ fún àwọn káàfìrí níjọ́ gbídàlì kìyàmà tọ́lọ ń sọ fún wọn pa wọn nínú Suratul An'am àyà 27 ọlọ́run sọ pé ولو ترى إذ وقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين ọlọ́dá ọjọ́rí ọ̀sẹ̀lẹ̀ sáwà wà àwọn adọ́rùn mọ̀útọ́ lọ́lọ́run sọ́nù ayá ẹ̀ àwọn tí a mọ́ sọ pé ọ̀run lọ́mẹ́ni tí ọlá àwọn lọ́lọ́run sọ̀rọ̀ wọn nù wà ó rí bí àlámọ̀ rí ó ṣe rí ó rí èmà níjọ́ tọ́nà ọba bá kó wọn ró nínú iná agbátọ̀ náà afá ní tiwọn rẹ̀ ní pé wọ́n ti wà nínú iná lọ́wọ́ kó wọn ró ní ẹdúró ẹtí ń jẹ́ ìyá lọ ẹkọ́ gbóná àkọọ́lù wọ́n wà á máa sọ wípé yá lẹ́ẹ̀ta náà wọ́n ti tó ẹrù gbọ́ngbọ́ngbọ́n wọ́n ti wà nùnà wọ́n á ní kìbà ọmọ ọmọ kìbà kọ́nù ó sì wà fún àwọn ní ìrètí káwọn jẹ́ pé àwọn kan á padà sílé ayé wọ́n lá núkà dìbò bí àyà ti rọ̀ bínà ká padà lé ayé kọ́ jẹ́ pé àwọn ọ̀rọ̀ tó lọ ń sọ káwá tẹ̀ wá máa gbàgbọ́ ká mọ̀ pé kankan rọ́ mọ́ wọn na kú náà mi ní káwá di ìkánú àwọn mọ́mí ní òdodo ọ̀rọ̀ ti bọ́ torí àlùjẹ́ pé ìtẹ̀mí tá a wà ló le jù ló léwu jù inú ó sì dìtámì ìtẹ̀mí méjì ti bọ̀ àìkìló méjì ṣáájú ká tó débi ilé ìgbà tó lọ dá wa ní álámù dára tó dá wa bí ọmọ náà gún nígbà tó dá Ádámù alayhi salatu wassalam ó gba àrọmọdọ́mọ rẹ̀ ó sì fa fún bára díẹ̀ ó sì sẹpẹ́rẹ́tì wọn sọ́nà méjì láwọn eléyìí àjẹ́nà mọ́dá wọn fún iṣẹ́ rẹ̀ wọ́n sì mọ̀ ṣe

ẹni tó jùlọ máa ń gbogbo ìtẹ́ mpe pè títọ́ jẹ́ oke bí òkè ni bí òkè ni ó dà ó lè máa kẹ́sí ní pé ẹ̀yìn gbọ́ orí ní òkè ẹ̀mọ́ tó yẹ tí ó tún máa ẹ̀yìn tẹ́wà lójú ọ̀nà tí ọmọ náà iná náà ni ó sì wọ̀ ọlọ́run bá àlejò alákọ̀jẹ̀bí ó sì sọ pé káwálé ayé wáyé kí ó sì ní màsí pé tó ṣe rè ọlọ́run dákun mọ́sá àmọ́ ṣe dáadáa ti ṣe mọ́sá àmọ́ ṣe rọrùn fún wa o wọlá àti tóbi ọwọ́ láàánú rẹ̀ ọlọ́run bá sọ pé àwọn èèyàn yẹn àwọn èèyàn yẹn wọ́n ó ti wọ́n ó ti dákàn ìtẹ́ ń tàn mọ́ àwọn kò lè fẹlẹ̀ sí wọn mọ́ torí pé wọ́n ti kú ilé ayé sọ alámùká kọ́kọ́ lòun ọ̀sẹ̀ tó mọ̀ nípa rẹ̀ alọ́mọgbàtọ́ lọ́n dá wa tó ní sísá àdàbí ọmọ náà gún tó ní sèmi ọlọ́run ní tẹ́sí sọ pé bẹ́ẹ̀ ni ọ̀sẹ̀ ń tọ́mọ̀ kùránì lọ sọ fún wa ìgbésí ayé kejì ni tinú ìyá wa nígbà alámọ̀lẹ̀ àjínà nígbà a wà ní ọlẹ̀ nú ìyá ta lọ́mùgbà tó ń wà mbẹ́ ta lọ́mùgbà tó ń lọ mbẹ́ ta lọ́mùgbà tó ń sọ̀kalẹ̀ mbẹ́ ṣùgbọ́n nítorí ipa ayé àwẹ̀ ìtẹ́gbòmí làwọn náà fi gbàgbọ́ pa àwọn náà ti gbàgbọ́ kọjá rí tọ́ba wọlé wọn lè mọ́jà arákàwé hàn tí ò ṣùgbọ́n lọ́wọ́ ọba tó ikú ọmọ gbogbo nǹkan ó sì mọ bó ṣe ń ṣe gbogbo nǹkan ni ìgbésí ayé ìta wá wà yìí náà ìgbésí ti àyàtò lọ́nà fi ń para rẹ̀ kùránì pé fàlá fàlá ayé tí ò ní pẹ́ tàn yìí yìí jẹ́ ilé ayé tí ò ní pẹ́ tàn yìí yìí jẹ́ èṣù tí máa tàn yìí ẹmọ́jẹ́ ọ̀tàn yìí jẹ́ ẹmọ́jẹ́ ọ̀tàn yìí jẹ́ ẹnìkan ṣe wá àṣíjọ́ kan òṣùgbà ajímọ̀ ó ní lẹ́yìn ọmọ pé Tinubu aṣíwájú ni aṣíwájú náà ni ọmọ jẹ́ ipò pírẹsidẹ́ǹtì tó ń wọn mọ léèyàn mú pé sọ nígbà bá gbé fún pé sọfẹ́ ṣe tí ó ti kọ́ sálọ̀dà dùnà tí ọmọ tí ó gbòra mọ́lẹ̀ tó kò mọ̀ ti kú àbóhùn tí ì fún ni tí wọ́n á pọ̀sú rẹ̀ pọ̀sú rẹ̀ pọ̀sú rẹ̀ pọ̀sú rẹ̀ tí náwó nára náà gbogbo ẹ̀ sí gbogbo wàhálà rẹ̀ gbogbo wàhálà tọ́lọ́ obìnrin lálìkì àmà pé bó ló ti lè bó ló ti lo ṣàbáàbù rẹ̀ ṣàbáàbù rẹ̀ bó ló ti lò tọ́lọ́ obìnrin lálìkì àmà wọ́n á lé lé lé kò láwẹ̀ ní president láti bẹ̀rẹ̀ president ọlọ́run ti gbèdé rẹ̀ náà ẹ wá wojú owó tí wọ́n bá ná lórí pé ọ̀fẹ́sì president tó ń gangan bá ná ẹ wo orí ìsirísi ìgbésẹ̀ ìgbésẹ̀ ìgbésẹ̀ ìgbésẹ̀ àti ntọ́tọ̀ àti ìjọ́tọ̀

gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ má jẹ́ wa jẹ́ ẹ má jẹ́ wa kó lójú ọ̀nà tọ́lọ́run ọlọ́run bá ọlá wa nípa nipa àwọn káàfìrí tó yẹ pé wọn ò ní kò ní lè àgbéǹlé wọn tí ò lè ṣẹlẹ̀ fún wọn mọ́ nù àyà 27 28 29 ọlọ́niwà yóò mọ̀ ya àdùgbọ́ limu aláyẹ̀dẹ́ yìí yà kúlù ya lẹ́ta ní takásù máa rọ̀sù ìlìsẹ̀bí ilá ya wà ìlàta lẹ́ta ní lam àtẹ́kìdìfòlá nẹ́ni kàlìlá làkọ́dí adọ́lá ní àníbìkì ọlọ́ni ọjọ́ ń bọ̀ yàádù dọ́ọ̀límọ̀ aláyàdẹ èyí alábòsí èèyàn tí ọmọ jẹka tààlà alábòsí ọgá alábòsí iná ilẹ̀ tí irun nǹkan mi fọ̀mọ́ lọ́wọ́ Lukmanu lahakim ọlọ́run sọ ń pa rẹ̀ nínú Koran ikọ́ sọ fún ọmọ rẹ̀ wípé ya bunayya la tushrik billahi inna shirka la dhulmun ìrẹ́ ọmọ mi dòndòló yábú ní ọ̀tọ̀ yábù náà jẹ́ ọ̀tọ̀ ní èdè eh, ni wọ́n pè ọ̀tọ̀ ni yábù ní ọ̀tọ̀ ni yábù náà yà ọ̀ni yábù náà yà láàtò ṣeré kèrè ńlá ìrẹ́ ọmọ mi kékeré yìí tó yẹ òtí tó fún ọbí tèmi láàtò ṣeré kèrè ńlá yìí má ṣẹbọ kọmọ lọ inna shirka la zulmun azim dájúdájú ìṣẹbọ kọmọ lọ àbòsí tọ́ga ní inú èdè Yorùbá ìtẹ́yìn bá bò tẹ́yìn dé bàbá tí ò sí ó kò sí nìyẹn torí ẹ̀ jẹ́ pé gígùn bẹ́ẹ̀ àbòsí àbòmọ́sí oore ọlọ́run tó ṣe fún ọ tẹ́yẹ kó o bí mọ̀ pé òun lọ́lẹ́tọ̀ sí ìmọ̀ àti ìjọsìn fún tẹ́ẹ̀pẹ́ náà là ń sọ̀rọ̀ pé iyyaka na'budu wa iyyaka nasta'in ọlọ́run ló yẹ kó ọmọ sìn àbòsí lọ́wọ́ àti ọwọ́ àbò ìbáadà mọ́lẹ̀ orí ọlọ́run tó yẹ tó ṣe fún ọwọ́ àbò mọ́lẹ̀ ọwọ́ àsìn lọ́run bó ṣe yẹ kó sìn lọ ló fi lé alábòsí èyí tó wá jẹ́ ọ̀gá náà àbòsí onáìníkíni kéèyàn ọmọ ọrùn nǹkan mí ìfọmọ́ lọ tó yẹ pé bí ṣe ń sin lọ́run tó tún sin nǹkan mí ìyẹn èèyàn lọ́run àbí òkè ẹ̀sìn náà rárá nǹkan kan náà làwọn méjèèjì lẹ́yìn ìgbà náà ọ̀gá àbòsí àbòsí tó tún tẹ̀lé iná ní kéèyàn ọmọ adẹ́tẹ̀ à ń bọ̀ wá kan láìpẹ́ àìní àròjinlẹ̀ tó ní ń fi ń dẹ́tẹ̀ téèyàn bá lọ́rùn jinlẹ̀ gidi tọmọ tító kọ́rọ́ sí títóbi ọlọ́run láti kò fẹ́ dẹ́sẹ̀ òní yọ sá ni pé ah èmi kọ́ níbo bá ti rántí ọlọ́run ọ̀rọ̀ ti títóbi ọlọ́run ọlọ́run òjìnlẹ̀ ṣùgbọ́n tí ọba ti síyàn yọ fọ̀ nkú níbo ojú ẹ̀ bá wá dá sẹ́yìn ọ̀rọ̀ ah subhanallah ọmọ ìjà sí mẹ́tẹ̀ ẹsẹ̀ máa tọrọ àforíjì tọkàn rẹ̀ bá tún wà ní tòsí ẹ̀ràn tẹ́ǹtì lómi yálé kò tí ì dò lómi ìlítàdé pé yọ sẹ́yìn pé ẹ bá ti gbá ní ọ bá ti ní fún ọmọ sáfógi ọkàn lè rí ọ̀nà ilé yọba máa bọ̀ mú mi ní òdòdó tó tí ò tí jìnà nìyẹn ṣùgbọ́n ti dé wòrò òdù ó ti dé bódìjà igi wọn fẹ́ nà tí ó mọ̀ náà lé kí ọba ayẹyẹ gbé pátí kọ́sẹ̀ wàá jù sómi alé ká mọ̀ náà lé kankan wọn. ẹ̀ńtọ́ka ti di pẹ́pà tó ti jẹrà pẹ̀lú ẹ̀tẹ̀ kọ́lọ̀ ń sàánú ṣùgbọ́n mú mi ní òdòdó láì tí ò tí ì jìnà sílé ọkàn rẹ̀ ọ̀sọ̀ jí yọba àmọ̀ tún bá lọ́dọ̀ ọlọ́run ọlọ́run kọ́ mọ ṣàmójútó fún wa ọlọ́run ní ọjọ́ ń bọ̀ yàgò bọ́ọ̀lìmù aláyẹ̀dẹ́ yìí alábòsí yọ́ máa jẹka yẹ̀kúlù yọ́ máa sọ pé yá láìta ní tàkàtù máa rọ̀rọ̀ súlì sẹ̀bílá òjijì ọlọ́run kankan ò sí lórí ilẹ̀ mọ́ ní ìsí o ṣùgbọ́n àwọn tí a ń gbẹnu sọ fún jìsí ọlọ́run àwọn nàzír àwọn olùkìlọ̀ ìnìkanlókù ní ìsì àwọn èèyàn láti pé tẹ́ bá ti rí ẹ̀kọ́ tó jí gírí lọ́dọ̀ wọn tẹ́ sì ìpayà ọlọ́run lọ́dọ̀ wọn àwọn ẹni òdodo nù ṣùgbọ́n ọmọ tó dà lẹ̀ kò sí ìpayà ọlọ́run fún yọ́ ọmọ gbogbo nǹkan bá ń bá yín sọ bí kọjá sówó kọjá sówó tí ó fi àpò tí ó fi tẹ̀mí rìn àbí bẹ́ẹ̀ kọ́ ìmọ̀ òsì ó sì bẹ̀rẹ̀ sẹ́sìn yọ́ mọ̀ sí ẹ̀ lọ́nà yóò tún mọ̀ táwọn èèyàn lọ́nà àbí payọ̀ ọlọ́run bẹ fún kò sí mọ̀ fún yọ́ wà lọ wá tẹ̀síwá tó tóbi bí nǹkan mi yọ́ máa fà mọ́sálásí ẹ máa rò pé irú èwo asán alẹ́lẹ́ nítorí ọlọ́run oní ọkọ̀ dé mọ́sálásí oní ọgbàlẹ̀ mọ́sálásí oní òpèrùn nàkùsímà ṣùgbọ́n tí a bá ti ń pè sí bídíà ó kó síbẹ̀ nìyẹn nígbà tí ò sí mọ̀ fún sọ apó ń bẹ́ o so é tẹ̀lé tó ṣe é gbọ́rọ̀ rẹ̀ ẹni tí mọ̀ ń bẹ fún tó jẹ́ pé ìpayà ọlọ́run ló ń bẹ fún pẹ̀lú ẹ̀ àwọn káfìrí ọwà mọ́ sọ pé yá lẹ́yìntà ní lamu yá lẹ́yìntà ní sàkàtùmọ̀ àrọ́sùn ó di sẹ́bi ilá àà ọmọ ṣe fún o kò sí retí má òun sì ń sàgbélé lọ́dọ̀ ọlọ́run ohun òtún padà alẹ́ ayé kọjẹ́ pé ojú ọ̀nà míì tó mú tó yàtọ̀ sí tọ́lọ́run yẹn fún ọmọ mu mọ́ yá wáyé láta àbí àkọ́ni lẹ́yìntà ní ìlàmù àtẹ́fẹ́dẹ́ bọ́là ànàìníkálí ilá ọmọ ṣe fún o ah kó jẹ́ pé lágbájá òun òun lọ́rẹ̀ kọjẹ́ pé lágbájá òun òun lọ́rẹ̀ ẹn tó múlọ rẹ̀ hùn làkọ́dí agọ́lá ní anìsìkiri bá adá eré já àdé pàkánà ṣe ìtọ́nù lílì ìǹsà ní kàdúlá ó ti sọ kúrò ó ti sọ nù lójú ọ̀nà ó sì bàdé bá bá mi lọ́bá wá bà ìwẹ́ náà ti sọ rí wọ́n ti dán kí irun mọ́ta sí náà ní egun ọjọ́ kí mo ṣùgbọ́n já inú mọ̀rọ́kà aláìmọ̀kẹ́ tí ọmọ yọba introduce ẹ̀ sí bóná ó ṣe tọ̀gánù yọba ti ẹgbẹ́ gbómi kí yọba ẹgbẹ́ gbómi kí fi màmá kan ó làbá kan ó sì kó àwọn sí wàhálà ọmọ ọmọ àwọn kan láìsẹ́ ṣe omi lọ́sàn ní káwọn ọ̀sá máa kó wá sáá àwọn ọ̀sá máa dà sí lára àwọn tí ń gbé kó onímọ̀mọ̀ nígbà tẹ́yìn náà mọ̀ pé ọ̀dà kílẹ̀ ọ̀gá náà mà pé ọkàn dá wọn láàmú lásán kọlọ̀nkọ́ máa sọ wa o ó lè jáyà kùrán náà wọ́n lè ọ̀hàn tí nǹkan mi ó ti kún wọ́n ti ní ọ̀hàn lọ́nà ara kan tí ó ti mú sí tí tí ó ti mú dáná ọwọ́ àgbáyà kùrán náà ni àti mi lọ́nà yà lẹ́yìntà ní yà wá ìlàtà lẹ́yìntà ẹgbẹ́ ikú ti sọ àwọn nìkú lójú ọ̀nà tọ́lọ̀ wàkánà ṣe tọ́nù nílé ìta ní kábúlá ọlọ́ní èṣù tẹ́ mú yẹ ìmọ̀ pààyàn tì ní àsìkò tí èèyàn ni látàrí kìí àgbàdé ńkọ́ kọ́nà ni bí báńkì ni kọ́nà ọ̀sánú ìbá náà wọ́n ń jẹ ìbá náà wọ́n fi ń ṣùgbọ́n kò sí mọ́ nínú ní àkówó ilé kólé ọ̀pọ̀ káyànmọ́lé ẹ̀bà tó kó sí wọn lọ́dọ̀ àsìkò tí ìṣòro bá gbogbo ọmọ nàìjíríà wọ́n yà ti lẹ̀kùn pa gbà wà láti pọ̀ jù wọ́n yà ti pọ̀ lẹ̀kùn pa pé àwọn kọ́lá wọn forí gbé ẹlọ́bà wọn tẹ́ dàbí lókè lọ ẹwù nǹkan ẹ̀ǹgbẹ́ bá ní fún lówó wọ́n mọ̀ bẹ́yìn sí yín wọ́n mọ̀ wà mọ́ tó pẹ́ mọ́ tó kọ̀wé

tó ọba ti wá ní àfọkàntẹ́ dáadáa lọ́dọ̀ ọlọ́run tọ́rùn náà kàpẹ́ ọlọ́run ọba gba ìbádà rẹ yóò sàmójúkò fún ọ yóò rẹ yóò se dáadáa fún ọ wá mọ̀ yìí pé ọgbọ́dọ̀ mú iṣẹ́ pé máa fi àánú ọlọ́run ọgbọ́dọ̀ o má fara o má fara hẹ ọlọ́run o ìdí ẹ̀ bá yàgàdà yàgàdà lórí ọ̀bàrà rẹ̀ lẹ̀ wọ́n fara ahẹ́ ọlọ́ra bára lọ́gbọ̀n ìyẹn ni pẹ̀lú mọ̀ pẹ̀lú òkùnfà pẹ̀lú tí wọn náà sì ṣiṣẹ́ tó dáa tó bá àmú tọ̀ntọ̀n fẹ́. òjì lóru ó sì gba àwẹ̀ kò sí ìwọ mẹ́nu sẹ̀ríà ṣùgbọ́n tí inú bá ti ní lọ wọ́n fi aláàánú lọ́nà yọ sọ di ìsinú tètè yá lọ sí kíni tètè yá lọ jẹun ọlọ́run lọ yọ̀ǹda rẹ̀ ó ti di mọ̀rídùn mọ̀rídùn mọ̀ákàt àìsàn temporary tí wàá bọ̀ nìyẹn ẹsẹ̀ rẹ ti ń gbọ̀n ó sì lọ gba àwẹ̀ òyí ju ẹ̀ kọ́ má sọ pé olùṣe lọ́lọ́run aláàánú lọ́lọ́run yóò jẹ́ ọgbà di ọ̀gá ara o oǹkan tó jẹ́ aláàánú ló ní ẹ̀tọ́ ni fún ọ láìsàn bá ti ń ṣe ọ́ àbúrò lórí ìrìn àjò àbí nǹkan àbí nǹkan o lè jáwẹ̀ rẹ̀ ọlọ́run fúnra rẹ̀ lóyún tó sọ́mọ́ ayáwẹ̀ fẹ́ fún yín kì í nira pẹ̀lú àwẹ̀ tó ń kẹ́ gbà àwọn obìnrin wa ẹlọ ọkọ wọn dáadáa wọ́n bàjẹ́ bí kí wọ́n mọ tó ń kòkò bí ọmọ tí ò tí ìsáwẹ̀ gbà àbí kọ́sá gbáwẹ̀ tó fi ẹ̀fẹ́ yọkan fún gbadalẹ́ nígbà tí èèyàn fẹ́ pọmọ síyàn lọ́rùn ìwà burúkú ni ìwà tí ọ̀dà alẹ́ ń bá dàgbà gan tó ti gbọ́n tó ti là ẹ̀ tó ti rèké tọ́lọ́ ń gbé tẹ̀kìlíìkì lórí ọlọ́run tí ìnira ó báyìí ni ó ṣe ni ó ṣe lògùn rẹ̀ táìsàn ó fi lọ ọ́ ìtì fún táì ó sì béèrè lọ́wọ́ dókítà kìíní ó béèrè lọ́wọ́ dókítà kìíní láti ṣe sọ́mà ènìyàn ó sì lè tó lò lọ́sàn-án ó fà wẹ́lẹ̀ yìí táìsàn ó fi lọ kókò mẹ́ ṣùgbọ́n tí ọba níyùn nú láàrin ìwọ àtọ́lọ́run ọlọ́mẹ̀ntí gbáwẹ̀ kúrú náà lọ́wọ́ mọ́ lẹ́sẹ̀ lọ́wọ́ torí ẹ̀gbẹ́ òní gbáwẹ̀ àìmọye kúrú náà irú mi ò kọ́ ṣùgbọ́n tó bá ti fẹ́ di kọ́ ilé tí wàhálà ń fẹ́ pọ̀ ọlọ́run ti fún ọ tọba tí wọ́n ń fàgbé èmì tí ọlọ́ọ̀bà ọlá yóò ṣe dáadáa fún ọ tó ń ti bẹ́ẹ̀ náà ọmọ ti sẹ́tọ̀ dáadáa yẹn ó sì máa ṣe ìbádàfọ́ dáadọ́ láàáfíà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bí wọ́n ṣe ń kírun ikọ̀ bá mú ẹlòmíì ńgbọ̀ bá bẹ̀rẹ̀ run yọ́bẹ̀ sí ọra yọ́họ àgbà yọ́họ ẹ̀gbẹ́ yọ́ta máa ṣe gbogbo ẹni tó tọ́ alẹ́ ti tẹ́nu mọ́ṣẹ́ tí ó mọ̀ wọ̀n tọ́jú tí yẹn bá rí yẹn yẹn sọ pé lè mọ̀

kọ́lọ̀ dákùn kọ́ mọ́ kó wa mọ̀ ṣe ìran kan téèyàn bá wá ní oríṣi mẹ́ta làwọn àfáàpè ìran kan oríṣi méjì ọ̀dà afẹ́ oríṣi kẹwàá ń bẹ táà fẹ́ rárá má wà nú ẹ̀ inú ìta afẹ́ alákọ̀ọ́kọ́ òun náà ni rọ̀já àwòrọ́jù lé àmì làbìtọ́ àti láì aláàánú orí nínú láì fàlúwà rọ́jú níbi tọ́wà bìí èèyàn tó ní pé ó ṣe ìtẹ̀lé tọ́lọ́run ó kírun ọgbàwò ọyọ sàkà ó ṣe sàrà ọfẹ́ yàwó ọfọmọbọ́kọ ọfẹ́ fún ọmọ rẹ̀ aláàánú mínàlá pẹ̀lú ìmọ̀lẹ́ o ó ti mọ òfin ọlọ́run tó gáàdì nǹkan tó ń fẹ́ ṣe òun ò ní kọ́ ọlọ́dà bí dókítà àbí nílẹ̀ alágbèbọ́ nípa ń tọ́ ọfẹ́ ṣe kó o fi rújú rí ọlọ́run bẹ́ẹ̀ tó àgbọ̀dọ̀ wé sí láìpẹ́ lórí nǹkan kí ni ìdájọ́ tọrọ kọ̀ ma o ti mọ̀ o ti lọ́tọ̀ o ti béèrè lọ́sì ọwọ́ àkànlẹ̀ ọwọ́ àṣẹ bẹ́ẹ̀ gbàwọ́ àrọ́ dín ní ọwọ́ àrùn kan ẹ̀sán lọ́dọ̀ ọlọ́run èèyàn dáadáa rùn ìran kàtà àfẹ́kọ̀ọ́ dáàlù ọlọ́run fún hajaru wa jahadu fi ulaika yarjuna rahmatallahi wallahu ghafurur rahim dájájá àwọn tí wọ́n ní gbàgbọ́ òdodo sọ́lọ́n tí wọ́n ti hijira wọ́n fi lélẹ̀ wọ́n gba bùnmí lọ wọ́n fi mọ́kà lẹ̀ nígbà tí ò sí gbé mọ́ torí ẹ̀sìn tọ́lọ́ wọ́n wá gba mọ̀dínà lọ wàjáàdù fi sabilillahi wọ́n jagun sójú ọ̀nà ọlọ́run jagun ọ̀nà méjì ni jihadu musa èyí tó yẹ pé nǹkan ìjàlè yóò fi fèsì ọ̀tá tába ti ní imam imam islam tàbí orílẹ̀-èdè islam dúró ọ̀yá imam ni ó sọ pé ọ̀yá o má jẹun yẹn nìyẹn ṣùgbọ́n afẹ́dá àbòbóra ni bóra ẹni nítorí rẹ̀ jẹ́ inú òsì inú jihadu kàkọ́kọ́ jihadu tẹ́lẹ̀ kejì lọ́wà ìdáàbòbóra ẹni àbí ìnáwó sójú ọ̀nà tọ́lọ́run àbí ìpèpè sójú ọ̀nà tọ́lọ́run àbí ìkún mùsùlùmí lọ gbogbo orin jihadu ni ìbáàdà tó ń ṣe jihadu ni jihadu yẹn tó ń ṣe sójú ọ̀nà ọlọ́run ọlọ́run sọ pé wúlá ìkàyẹ̀ ní ju ọ̀nà rahmatallah àwọn yẹn ni wọ́n ọlọ́run ti fi fún ọmọ oríjì wọn òun sì sàánú ọlọ́mọ́sà sí ilé wa. ìran kan nìyẹn ìran ẹlẹ́ẹ̀kejì rọ́jò ló ń adínábà dùnú bá tó mọ̀ tábà rọ́jì lè ọkàn ni méjì ni bẹ́ẹ̀ lọ ni ọwá sẹ́ni ọ̀dọ̀ ọlọ́gbọ́ ọlọ́run àà ah, ìrìnà tí mo ṣe òṣè kó ọtí tí mo mú kìí ṣe nǹkan rí ọ̀rọ̀ sọkúsọ tí mo máa sọ irọ́ pípa ìná àpà tí mo ti ná lórí súnmọ́ ọmọ lórí bárẹ́jì kìí ṣe nǹkan rí mo ti sọ òkú dọ́bẹ̀ láìmọye àsìkò ọwá tí wà lọ́dọ̀ ọlọ́run ọwá ń sàgbé mi pé ọlọ́run lálàtúntì tí mo tún ẹ̀ta ṣe ọwọ́ ń retí dáadáa ọlọ́run tí ó ṣe fún ọrẹ ọlọ́run ìwé ọlọ́run ọfẹ́ sàǹfààní lára ẹ̀ ẹni báwọn tí ń rántà ọlọ́run ìrántà yẹn ìrántà tó dáa ni àìsẹ́ bẹ́ẹ̀ ọlọ́run bá àlejò ọlá fún wa pé ìnáma yá àmàlú náà sùúrà gbígbà ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما من سورة النساء آية 18 ọlọ́ni ìlànà ilé èdè lárúwá wọ́n ń pè ní àdáàkù hasiri ìtẹ́yìn ẹ̀mí lọ pé nǹkan òjò báyìí lọ ọlọ́ni ìlànà mọ́lúmọ́ ìmúna ìṣùwà àwọn mọ́mìnì yẹn máa ti máa yá òjò láàrin ara wọn ẹ̀ lérí láàrin àwọn mí kí èdè mú yìí ní òdodo tí mú mi níkan bá ti wá wà tó o ṣe ń tó o bá ló ń lé ọmọ ẹ̀yà tètè kẹ́ẹ̀kì mọ́ ní ara rẹ̀ ta ní ọmọ ọbẹ̀ láyé tí mo ní fẹ́ á tẹ̀ra wa wọ́n tẹ̀ ìwọ náà tẹ̀yàn ìyẹn wọn amójúkò lè ọjọ́ ọmọ ìyá àwọn ọmọ mi ní lẹ́sìn rí ó lè wà ní ẹ Yorùbá ọmọ ìyá rẹ̀ ilẹ̀ Haúsá kò ní kò nígbà tí nǹkan ó ṣe yóò sì kà pé ọmọ ìyá òun ni èdè òun kò ní fi ti ẹlẹ́yàmẹ̀yà èyí láti lọ fún wábí ìbò àbá àsọ ẹ̀ntẹ́ ìbá ní pé ó súnmọ́ ìbẹ̀rù Ọlọ́run tó jù nínú èèyàn méjì tí ń fa ipò kan tó jẹ́ pé mùsùlùmí láwọn méjèèjì ìní ẹni ọ̀tẹ̀ká fún ìtumọ̀ ìnámọ̀lùmọ́mì lónà ìkúwà yẹn

a fihi ma'i zairi saratu huwa shirkahu nínú gbogbo táwọn èèyàn gbogbo ẹ̀ ìyọ̀gbọ́ ṣe nǹkan ó tó mú nǹkan mìíràn tó bá fẹ́ràn mi nítorí bí mo ọmọ Yorùbá tó ìṣòfẹ́ràn ọmọ wọ́n ní kò sí wọ̀ mẹ́ ṣùgbọ́n gbà yóò tó bá jẹ́ nítorí ìtọ́lọ́ ni Yorùbá àtàwùsà dákó Ìgbò ń dákó dákó ń bẹ́ ẹ̀yàn ọmọ ẹbá sí ẹgbẹ́ ọmọ ìlú tẹ́ǹsẹ̀ ìrégbè ní ráàyìn àwọn àfáàlẹ̀ Yorùbá ẹ̀ntara ń jẹ́ àfáàbàdàn ẹ̀ntara ń jẹ́ ẹ̀yìn àfáàbàdàn wa àfá àwọn bẹ̀ ń bàjàn bí tọ́kọ́ àwọn tí wọ́n dáyàn lẹ̀ ṣùgbọ́n àlọrin ni ará ọ̀fà ni ará ògbòtè ètì ni ọkọ̀ wọn tí kò wà lẹ́kọ̀ọ́ ọkọ̀ wọnú ẹgbẹ́ wọn bá tí ò ti sọmọ Ìbàdàn ní ìsìláàmù lẹ́ńtẹ́ ẹgbẹ́ tẹ́ bá tó gbàtẹ́ bá ti ń lò wàhálà tí ọmọ kò yí sí yóò ju dáadáa tẹ́fẹ́ ṣe lọ ọmọ ìyá rẹ ará ni ọwá nílò ti jẹ́ jẹ̀bù demarcation wà ń bẹ̀ ọmọ ìyá ẹ̀ bá ni bọ̀ sí wà ní àárín àwọn Haúsá Haúsá wá nílò kí lè jẹ́ Yorùbá wọn demarcation wà ń kọ̀fẹ́ sí Islam pẹ̀lú dáadáa wọ́n ti mọ̀ ṣe mi àwárí àwọn èèyàn tó yìí rí ìfẹ́ ìyẹn jáwé ní ọlọ́run gbogbo bẹ́ẹ̀ tí ń ṣe ikọ̀ dáa ìsìláàmù ti pawápọ̀ táwọn lábọ́ ọmọ dáti ìsìláàmù fún òfin demarcation sí tí wọ́n lé lédèkèdè lílé ìsìláàmù ọ̀rọ̀ wọn bẹ́ẹ̀ wọ́lá ìsìláàmù ọ̀rọ̀ wọn bẹ́ẹ̀ tí ó sì máa bí fìtínà láàrin máa ń jẹ́ mùsùlùmí síra wọn torí pé ìsìláàmù káàdì sàtàrà fi tó ti ní wá ṣùgbọ́n bàbá ti sọ pé Allah Rasuluhu ó ti kó wa pọ̀ ọlọ́run sọ pé innamal mu'minuna ikhwa àwọn mùmínì òdodo àwọn nìkan ní a máa sọmọ ìyá àwọn tí ìbá ti mùmínì òdodo wòlé sọmọ ìyá bẹ́ẹ̀ náà ni innama tawbatu ala Allahi lilladina ya'maluna su'a àwọn títí túbá wà lọ́dọ̀ ọlọ́run lọ́dọ̀ ọmọ foríjì wọn iná àwọn tó rí pé ya'maluna su'a bi jahalatin àwọn nítorí àìní àròjinlẹ̀ lásìkò tí wọ́n ń dẹ́ṣẹ̀ lọ́wọ́ àròjinlẹ̀ etí fún yàn ni táròjinlẹ̀ bá wà fún yàn ni èyí ò ní dá ẹ̀ṣẹ̀ kankan jàálà mẹ́yẹn ìtumọ̀ rẹ̀ ní èdè lárúbáwá ní àlàìmọ̀kan àwọn àbá wa ní oríṣiríṣi yẹn ló kónú ẹ̀ ẹni tó ní mímọ̀ tí ò lò jáìlú náà bá tún jáìlú àdájá yóò pa ẹmbá mímọ̀ pé ẹ̀sẹ̀ rẹ̀ tó ìtù wá ń ṣe dá ìlú náà ló náà láti òtí ń ṣeun bẹ́ẹ̀ náà sì ni ẹn tó fi ìfẹ́ ẹnu rẹ̀ àǹfààní tó fẹ́ rí lára ẹ̀sẹ̀ tó fi borí ìbẹ̀rù ọlọ́run láti òtò fẹ́ dẹ́sẹ̀ yẹn dá ìlú náà ló náà ìmọ̀ ilà náà wà ìmọ̀ ilà ìjànà àfàwọn kan tó ẹ́ pé ọlọ́ni ọkọ̀ wọ iná tó tó wà jẹ́ náà tọba ní àrùjìnlẹ̀ ní tó bọmọlọmọ ṣe jìnà pọ̀ tó mú tí owó olówó tó gbé àìlárùjìnlẹ̀ ní dúkìá rú ẹ̀tì wà ń nabó ṣe wù yí ọmọ ìlú àdàbí olóṣì bí ìlú olóṣì bí ìlú akúṣẹ̀ owó tí wọ́n fi ń dìbò gan-an tíjọba àwọn western eh, eh, west africa àwọn ìlú mi kéré bẹ̀bẹ̀ wípé ó tó wọn fún bọ́jẹ́ẹ̀tì tí wọ́n mọ̀ náà lọ́dọọdún tí wọ́n mọ̀ jù tara tí wọ́n mọ̀ tẹ̀lé gidi kálukú ti wá múra ọ̀fẹ́ tẹ̀ka ní ẹ̀tọ́ òun ní ẹjẹ́ já wà nǹkan mí ṣe ẹ̀tọ́ tó fẹ̀tọ̀ tẹ́gbọ́n náà lọ́mọ irú ògìrì wà káàkiri àtẹ́ka náà ni wọ́n ti gbì wá síwá lórí pé democracy nu kí demọ́mọ́ crazy so ẹ̀mọye million staffan táwọn níyàwó yẹn fẹ́ wọ internet láti affect ìbò ní nàìjíríà mélòó wọ́n pè ààrẹ kẹ́ǹgbọ́ àwọn tí a fẹ́ affect ìbò tí ń record tí ń try láti affect ẹ̀ tẹ́ influence ẹ̀ ọ̀dọ́ wa lo tójú wọ̀ tó là tó ti wọn àwọn Amẹ́ríkà ń kò bẹ́ẹ̀ ni wọ́n jìn sí lọ́dọ̀ na wọ́n náà ẹgbẹ́ ẹwú ètò tí wọ́n gbé kalẹ̀ ayé ti ń darí láwọ̀ báwọn náà ti ń sí lọ́dọ̀ wọn nìyẹn nǹkan mi wá ní dọ́pọ́sìtì lọ́dọ̀ tí a olóṣèlú náà mọ̀ náwó lọ́dọ̀ tí a ẹ̀ tí òṣèṣèlú náà mọ̀ náwó fún torí ìtọ́bá wá ní ọlọ́ àti pẹ̀rẹ̀tẹ́ mọ́wọ́ ń gbà ó ń ju ọrọ̀ ajé yín kúmọ̀ ní ọlọ́wà rọ́rọ̀ kúrọ̀ option wò láti ilẹ̀ fún kéèyàn máa ná billions of naira wọ́n lẹ́nìkan one point kí nìkan billion lè ránṣẹ́ tẹ́nìkan ìfẹ́ sọ nítorí kí wọ́n lè dìbò fún òtún pápá jẹ́ fún náà ìkan náà ní ìta àti kan wọ́n ní two billion ló gbé kalẹ̀ rẹ̀ nìkan kó lè wọlé ẹjọ́ tó ìtọ́ lọ́n tí ẹkọ́nọ́mì wá bí akéyọ̀ ọ̀rọ̀ afá bí 2 billion yọ láàrin ọdún márùn yóò sì fún fẹ́ jèrè fẹ́ torí ti ń fẹ́ ìtẹ́nikẹ́lá tá a gbọ́nù ọlọ́run ọmọ yìí mẹ̀tí bílíọ̀n tó lọ dọ́là bí bílíọ̀n má ti ẹ̀fẹ́ rúrú yé ẹni ọmọ náwó oṣù fẹ́ ti ṣèjọba ṣèjọba ikọ́ ọmọ bí ọba náwó olówọlé báwọn kan bá sì ń ṣe ẹgbẹ́ tí ń ṣe lọ dọ̀tọ́lá mẹ́wàá nígbà tí olówó bá dé ọkàn ẹja ti fòsì ni kò sí tí wọ́n ṣe tàbí fẹ́ máa sọ ẹgbẹ́ ẹgbẹ́ òsì ẹgbẹ́ olùsì tàbí fẹ́ máa sí tó ló bá ti dé nílọ́kà ẹjá sí wọn ṣòkọ́lọ̀ ń ṣàánú wa o ọba jílù wa padà o ká lọ ronú lórí ọ̀nà míì tọ́dá táàfì mọ tí kò táàfì mọ la fẹ́ dúró sí ọlọ́ọ̀bá àlekẹ́ọ́lá ó ní ìnámọ̀ tọ́bọ̀tò alọ́lá àwọn tó lọ́wọ́ bọ́ ọgbà túbà wọn iná làwọn tó rí pé ń ṣe pé wọn ò ní àròjinlẹ̀ fún mọ̀ yẹ̀túbú ní kọrí lẹ́gbà náà wọ́n wà túbá láìpẹ́ fáwọn láìka yẹ̀túbú láwọ̀ àléhìm àwọn ọlọ́wọ̀ bá lè yọba túbá wọn ọ̀kánà láwọ̀ àléhìm hakima ọlọ́wọ̀ bá ní onímọ̀ ọ̀jọ̀gbọ́n wa rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina